Please note, views and opinions expressed in the course of this program do not represent that of OTV. Therefore, this channel is not liable to any legal action that may result from this program. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ sì káàbọ̀ sórí ètò ọmọ Oòduà tó ń dé sójú ìwòran yín o láti iléeṣẹ́ ìkànnì Wo TV níbi tá a ti ń dábẹ́ ọdún tá ń rọ̀ bí òwe. Mo jẹ́ pé ọba náà ló kó fórè wà fákùkọ tiwa o àkóbójú ọjọ́ ti rí báwọn lọ́dọ̀ yín lọ́hùn ajé ti gbogbo ajé sọ́jà yín ti ta wàràwàrà torí pé tó dá mi lójú náà ni pé ọmọ ẹ̀ta ní kọ́kọ́ ta òkè gbogbo ọmọ ẹranko tó ta pátá àdúrà mi ni pé ajé àfilẹ̀ gbogbo wa sílé ògúngún sọ̀nùsọ̀ bòjá fọ̀dẹ̀dẹ̀ gbọ́ ṣe gbogbo àwa òkùnkù ní báláyé fọwọ́ ta yé gẹ́gẹ́ tó ètò ọ̀hún náà ló tún balẹ̀ bẹ́ẹ̀ wàrà òjò sójú yìí wá wùn mí kẹ bá wa pèrè fìlà bẹ́ẹ̀ máa fìdí tí a pèrè mọ́lẹ̀ kákọ́ lágbàmì ètò tòní ká máa bá kìnìún bọ́ bàdìṣe máa ń ṣe gẹ́gẹ́ bí ìṣe lórí ètò tòní bó bá ti wáyé gun ó máa ń yọrẹ ni bó bá ti yá yẹn tẹ̀lé mi ẹ̀já lọ lórí ètò tòní kájọ mọ bí kíní ọ̀hún kájọ mọ bó ti fẹ́ rí. ẹ máa bá mi láìkì o ẹ dẹ̀ máa ṣíà kẹ́ ẹ máa bá mi subscribe ẹ jẹ́ kí wọ́n gbọ́ wa láké kí wọ́n gbọ́ wa lóko káwọn tó wá àga náà má bọ́ kí wọ́n bomi ọgbọ́n mu ń bẹ̀ torí pé ètò ọgbọ́n rèé níbẹ̀ náà láti jọ ń fúnra wa lómi ọgbọ́n mu ó ti yá ẹ̀já tẹ̀síwájú. lórí ètò tòní. ẹ ọ̀rọ̀ kan ni àwa dá sí lórí ọ̀rọ̀ tó ń lọ lórí ọ̀rọ̀ wùnmí wùnmí ìyàwó mohbad àti mohbad bàbá mohbad àti ìyá mohbad nítorí wípé tí gbogbo nǹkan bá ṣe ń lọ báyìí lórí ayélujára tí àwa bá wọn dá sí olódùmarè gan abínú sí wa ẹ jọ̀wọ́ o mo fẹ́ béèrè béèrè kan o ṣé justice for mohbad dẹ̀ ni àwa ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àbá tí ń ṣe nǹkan míì Wùnmí Wùnmí Wùnmí jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fẹ́ pè ẹ́ sí àkíyèsí kan ni ní èní tí mo fẹ́ wá sọ̀rọ̀ yìí mi ò wá láti wá sọ ashword àbí nǹkan tó jẹ́ wípé ó máa bà ẹ́ lọ́kàn jẹ́ bí ó ṣe wípé mo wá encourage ẹ as ènìyàn obìnrin tá a jọ jẹ́ obìnrin kan náà ẹ̀yin ènìyàn wa ẹ káàbọ̀ bí ẹ ṣe ń wọlé mò ń rí yín ẹ jọ̀wọ́ ẹ bá a sọ fún alára wípé kun iṣẹ́ bàtì wà níbí ẹ bá wa sọ fún ajérò wípé kun iṣẹ́ bà ti wà níbí ẹ bá wa sọ fún ọ̀rọ̀gùn ilé ìlà wípé a tún ti dé bí a ṣe ń dé nítorí wípé àwa láàmà wa ẹ̀yin láàmà bá ọ̀rọ̀ yìí wá ń lọ lórí ayélujára wa ń gbọ́ wípé wọ́n ní ọba Ẹlẹ́gùṣì ló ní Liam ẹ àwọn kan ló Liam káàsì ẹ̀ wá gbọ́ wípé Liam tó jẹ́ ọmọ Mohbad tó bá wá jẹ́ ti Mohbad ńkọ́ Wùmí kọ́ńkà fí ẹ kọ́ńkà fí ẹ kí o lọ púrúfù gbogbo àwọn tí wọ́n ń ṣépè káàkiri nítorí ọ̀rọ̀ justice for Mohbad kó lọ púrúfù gbogbo wọn wrong ènìyàn ní ẹ̀nà Mohbad ènìyàn ní ọkọ ẹni ìgbà tẹ́jọ́ wà tẹ́jọ́ wà papọ̀ tẹ́jọ́ ń fẹ́ra yín ó possible kó má mọ̀ gbogbo àwọn àṣìṣe tó o ti ṣe sẹ́yìn nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ but lásìkò tó wà yìí tí ọkọ ẹ ti kú wà wá máa rántí many many things gbogbo nǹkan tó ti past gbogbo nǹkan tẹ́ ti jọ ṣe papọ̀ but ṣó mọ̀ wípé ọmọ kékeré náà ni ẹ̀yin méjèèjì ìwà àti Mohbad ṣó wá rí jẹ́ sọ kinní kan fún ẹ ọmọ kékeré tó wà lọ́wọ́ ẹ tó jẹ́ Liam yẹn ẹ̀jẹ̀ ọ̀run ni kò mọ nǹkan kan gbogbo ẹ̀yin tí ẹ wá ń padà ń fi ọ̀rọ̀ ọmọ yẹn tẹ wá fi ń ṣépè ẹ dẹ̀ fi ọmọ ọlọ́mọ sílẹ̀ náà ẹ fi Wùnmí sílẹ̀ justice for Mohbad la fẹ́ lọ lé though Wunmi mọ a lot of things because ọkọ ẹni reason why táwa ṣe ń pè ẹ́ ṣàkíyèsí ni wípé tí nǹkan kan bá ṣe ọkọ ẹni ẹni tó ẹjọ jẹ́ partner ló máa mọ a lot nípa ẹ̀ ó reason why because ẹjọ wà papọ̀ ẹjọ ń sùn ẹjọ ń jí ẹjọ ń gbé ó gbé ọmọ ẹ̀ dání òwò ló ń fún lóúnjẹ ìwọ ló ń ṣe many many things fún gbogbo bó ṣe ń lọ kò sí kó tọ̀ around the world tó bá padà wá ọ̀dọ̀ ẹ ló máa padà sí ìdí rèé táwa fi ń ṣe kíni táwa fi ń pín ẹ̀ sáàkíyèsí wípé a ní kó kọ́ńkà fí ẹ gbogbo ẹ̀yin tẹ wá ń fi ọ̀rọ̀ ọmọ yẹn tẹ wá fi ń trend tẹ wá fi ń gbayì gbogbo nǹkan tó jẹ́ wípé kò ṣẹlẹ̀ tẹ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi a lot of things olódùmarè ló mọ truth nínú ọ̀rọ̀ yìí àwa kàn ṣàkíyèsí ni because a rí wípé ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ community ọ̀rọ̀ tó ti trend káàkiri all over the world ìmọ́lẹ̀ ó dé tán ọmọ ọmọ yẹn kú tán gbogbo nǹkan mìtìtìtì gbogbo nàìjíríà bẹ̀rẹ̀ sí ní mìtìtìtì at the end of the scene a lot of people bẹ̀rẹ̀ sí ní dá sí ní community that is normal thing ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ó máa ń leak sí community tó jẹ́ wípé àwọn èèyàn ní right láti dá sí ìdí rèé tí mo fi ń pè ẹ́ ṣàkíyèsí Wùnmí ẹ jọ̀wọ́ ẹ bá mi gbé fídíò yìí lọ bá Wùnmí Mohbad ẹni pé kó conquer fear. Conquer your fear. Fún ọmọ yẹn ní orúkọ gidi. Reason why tẹ́ fi ń ṣépè fún ọmọ yẹn I don't understand. Tẹ́ ẹ bá fẹ́ jà justice for Mohbad. Ẹ go straight to the point. Ẹ wádìí ohun gbogbo dájú kẹ́ tó sọ èyí tó ń jẹ́ òkẹ́ tó ń sọ eléyìí tó bá ń jẹ́ òtọ́ ọ̀rọ̀ níbẹ̀. Àwa ti bọ́ta many many times wípé ẹ lọ sílé Mohbad tí Wùnmí bá kọ̀ tó bá ní wípé òun ò òun ò ní sọ truth nídìí ọ̀rọ̀ yìí because you have to say the truth Mohbad is your husband and Liam is his son ọmọ ẹni Liam ọmọ ẹni tó bá wá jẹ́ ọmọ ẹni tí ò bá wá jẹ́ ọmọ ẹni reason why tí wọ́n wá fi ń pè é ṣàkíyèsí ni wípé kó lọ ṣe DNA test láti fi fọ ọmọ yẹn mọ́ gbogbo àwọn tó wọ́n ń rojọ́ tó ń rojọ́ káàkiri tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó ń sọ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wọ́n ń ṣépè tó wọ́n ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ Liam ọmọ kékeré innocent boy ọmọ yẹn ọmọ kékeré ni now ah ah wọ́n ní ẹ Elégùṣì ló lọ́mọ ìgbà kan wọ́n ní Sam Larry ló lọ́mọ wọ́n ní Elégùṣì ló lọ́mọ dóò tí gbogbo wọn bá ti jọ wà nínú ayé tán ti ṣe a lot of things tán ti jọ ṣe papọ̀ Wùnmí ìwọ fúnra rẹ ó yẹ kó mọ truth because ọkọ ẹni ẹjọ wà papọ̀ ni then nígbà tó wá mọ truth yẹn why o need láti reveal truth because Mohbad need justice òun ló ṣe rí wípé ọ̀rọ̀ yẹn trend káàkiri gbogbo ayélujára ọmọ yẹn dẹ̀ ti give message many many times ó sọ many many things tó jẹ́ wípé ó wà hidden in secret sí gbogbo àwọn ènìyàn tó jẹ́ wípé dó bá ṣe ń fa ẹ̀wọ̀n mi tó ń fa àwọn ìyá Mohbad tó ń fa bàbá Mohbad that is normal thing to do kò wá kí n ṣe ọ̀rọ̀ elépè nínú community that is normal thing to do because àwọn tó wà ní behind Mohbad làwọn èèyàn máa drag bọ́rọ̀ justice ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn àmọ́ nǹkan tó wá ń yà mí lẹ́nu ni wípé kí ló dé tó wá jẹ́ wípé ò wá fẹ́ ṣe DNA test láti fi fọ orúkọ ọmọ yẹn mọ́ ṣe DNA test kó forúkọ ọmọ yẹn mọ́ kọ́ńkà fi ẹ̀ ẹni tó pa Mohbad ó wà ní ibi ó wà láyé tá tí gbogbo wa ò mọ tá a mọ̀ akọ̀rọ̀ra mú eléyìí anáwọ́ gan eléyìí anáwọ́ gan eléyìí yes that is normal thing to do because inú community gbogbo àwọn ò sí ń bẹ̀ a kì í ṣe bí wọn àbá wọn gbé àwọn tó ń bá a gbé tó bá Mohbad gbé àwọn tó wà pẹ̀lú Mohbad náà làwọn èèyàn máa drag pé ó yá ẹ mọ̀ ẹ gbọ́dọ̀ mọ̀ sí ẹ gbọ́dọ̀ mọ̀ tútù ẹ gbọ́dọ̀ sọ ẹ yes that is normal thing to do in the community bọ̀kọ̀ wá kí n ṣe wípé káwá máa wá fi ọ̀rọ̀ yẹn káwá máa twist yẹn káwá máa máa fẹ́ gbé bí wípé a fẹ́ máa máa fàágùn ara fẹ́ máa máa máa tún wá fẹ́ máa máa sọ di nǹkan nǹkan nǹkan ẹ bóyá nǹkan nǹkan ẹ nǹkan téèyàn kò lè téèyàn kò máa jókòó tì tó dẹ̀ máa máa fà fà fà tó máa máa bring many many things tó yẹ kéèyàn máa bring nínú family oní family kò make any sense normal justice for Mohbad ní gbogbo wa yóò yẹ ká face kí dẹ̀ ni justice for Mohbad ká máa dragi Wùnmí kó wá sọ truth ká dragi bàbá Mohbad kí ló mọ̀ sí ká dẹ̀ dragi ìyá Mohbad náà ẹgbọ́n kí lẹ́yìn náà mọ̀ sí gbogbo àwọn tó wà around Mohbad ká drag everybody wọn but a gbọ́dọ̀ ṣe kí ni wádìí ohun gbogbo dájú kó tó mú kó tó kó mú ì tó ń jẹ́ òdòdó kò kí n ṣe wípé kíyàn kọ̀ bọ́ta sórí social media bóyá nítorí eh, thousands of views. kíyàn dẹ̀ máa máa sọ nǹkan tí ò make sense lẹ́nu ìyẹn ò dá bẹ́ẹ̀ Wunmi, Mohbad is a peaceful boy. To love ẹ to the extent wípé ó bẹ share cloud papọ̀. iCloud ẹ̀ ó dẹ̀ mọ̀ wípé iCloud is a secret. Go go tó bá ń wá as a secret thing nínú iCloud gbogbo go. pátá ló mọ̀ máa reveal sí ẹ ẹ dẹ̀ jẹ́ share iCloud. Ó dẹ̀ sọ̀rọ̀ iCloud wípé ṣé tí bá kú tán ṣé nǹkan tẹ́ mọ̀ máa fi against òun tẹ́ mọ̀ máa post ni nìyẹn then tó bá wá really mọ̀ wípé you really love this guy from the bottom of your heart and you wish láti jẹ́ kí ọmọ yìí rí justice nítorí for the sake of your son then say the truth conquer your fear má rò pé à maybe bóyá ti bá sọ òtítọ́ bóyá nǹkan nǹkan bóyá nǹkan kan máa ṣẹlẹ̀ sí mi àbí bóyá nǹkan kan máa no Mohbad is a strong strong messenger tó jẹ́ wípé ó ní a lot of disciples ó rí pé any little thing àwọn ayé ti gbé any little thing àwọn ayé ti gbé lásìkò tá a wà yìí generation sọ̀rọ̀ sókè ọ̀rọ̀ tó bá ń lọ sí nínú community sẹ́ àní a ní right láti dá sí so far tó bá ti jẹ́ wípé Yorùbá ni gbogbo wa jọ ń sọ because everybody gbọ́dọ̀ wà pẹ̀lú family ẹ̀ we are Yorùbás and nǹkan tó ṣẹlẹ̀ we are Yorùbá ọmọ tó kú is a Yorùbá boy so we have to dá sí because òun fúnra ara ẹ̀ ló gbé ọ̀rọ̀ ẹ̀ wá sí orí ayélujára kí ló kú tán òun ló mú spirituality ẹ̀ ló fọ́n káàkiri gbogbo all over the world gbèsè òun need the justice ọ̀rọ̀ yìí a máa dá sí a dẹ̀ máa fà á já gidi gan ni ta máa lọ rí end ẹ̀ àmọ́ Wunmi you need to help us láti get justice fún Mohbad kí dẹ̀ ní help tá a nídìí yẹn kó say the truth say the truth Sota, sọ nǹkan tó mọ̀ sọ nǹkan tó rí fight for your child hmm, tó o bá dákẹ́ tàrí ba ẹ̀ dákẹ́ tí o bá kọ́ńkà fi ẹ̀ tàrí àbá ẹ̀ dákẹ́ tó bá jẹ́ ni a lot of thousands of people wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé kò ṣe DNA test tí ọkọ ẹ bá mọ́ tí o mo, wípé you are free so there is nothing that is wrong with the baby mo bad wàá dẹ̀ lọ púrúfù àwọn tó ń sọ jágajàga because tó bá yẹ pé mi ni màá ti lọ ṣe màá ti gbé wá pé ó yá ẹ stop sọ bẹ́ẹ̀ àná òun lélẹ̀ ìṣe àní confam ọkọ mi ni tó bá wá púrúfù wọ̀ ràn wá rí a lot a lot of things will happen wàá rí a lot wàá rí pé ṣé orí ìwọ gan ti ń learn lesson that is the that is word for you ìgbà tí nǹkan ṣẹlẹ̀ ah ah ta ló wà ń bẹ̀ ìwọ ni ìwọ àtàwọn èèyàn lẹjọ wà ń bẹ ìwọ ló wà pẹ̀lú Mohbad lókè ìwọ àti ẹlẹjọ ń sọ̀rọ̀ kí incident yẹn tó ṣẹlẹ̀ ìwọ ló pe nurse àwọn kí ló wá expect ìwọ ni community ma drag wọ́n á drag àwọn bàbá Mohbad náà because àwọn náà nítorí pé due to wípé àwọn ni baba Mohbad wọ́n máa drag ìyá Mohbad náà táwọn náà ti gbé ọmọ yẹn náà sílẹ̀ for a long time nítorí pé àwọn ni ìyá Mohbad àmọ́ Mohbad fúnra rẹ̀ fúnra rẹ̀ ó need justice that's why tó fi trend ọ̀rọ̀ ẹ̀ káàkiri gbogbo all over the world wípé ká bá wọn dá sí ìdílé yìí náà táwa ṣe ń bá ẹ dá sí kí ló dé tí àwọn ọlọ́pàá nàìjíríà why tí ẹ fi lọ bíríngì cctv ilé Mohbad kí ẹ bring ẹ síta kí ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ tí àwọn tó bá wà nínú ilé tó ń bá kọ̀ tó ń bá sọ wípé àwọn ò ní fún wa ní justice ẹ̀yin ènìyàn wa ẹ jọ̀wọ́ ẹ máa bá wa pín ètò yìí ẹ bá wa gbé fídíò yìí lọ fún Wùnmí gbogbo ẹ̀yin tí ẹ ń ṣépè fún ọmọ yẹn ẹ fi ọmọ yẹn sílẹ̀ má ṣépè fún ẹni tó pa Mohbad bó pẹ́ bóyá <laughs> àwọn ọ̀rọ̀ àfà síta nítorí pé ọ̀rọ̀ yìí kò kì í ṣe ọ̀rọ̀ lásán ẹ ni ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo wọ́ọ̀dù nígbà tọmọ yẹn kú ni ó tìtì ìlú mì tìtì àwọn èèyàn gan wọ́n wà surprise wípé ṣé òun ló kọ́kọ́ máa kú nínú ayé ni òun kọ́ ló kọ́kọ́ máa kú nínú ayé àmọ́ nítorí wípé ó ní nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ òun ló ṣe jẹ́ pé ikú ọmọ yẹn fi já sí bẹ́yìn ẹ nígbà táwa wọ́n drag gbogbo àwọn tó wà ní gbogbo àgbègbè ẹ̀ kí ló wá dé tán wá fẹ́ tọ̀nà tó fracas ọ̀rọ̀ family kan ni millions of people ló ti kú bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn èèyàn ti kú ẹ mọyì àwọn ẹ̀mí tó ń sọnù nílẹ̀ kóòtù òjire láti ìgbà yìí wá ni bọ́tọ́mọ̀ yìí ó ní significant tó yẹ kí àwọn èèyàn ká pay attention sí tó yẹ kí ká fi lè ṣe kí ni ká fi lè mọ àwọn tó wà tó ṣekú pa ọmọ yẹn because ọmọ yẹn ò kú ikú ikú ikú ikú kò kú ikú ìrọ̀rùn ikú gbóná ló kú ẹni dẹ̀ mọ̀ nípa ikú ọmọ yẹn ọ̀run àfà síta ti gbòǹgbò ti gbòǹgbò because láìsí justice àwọn èèyàn sì máa máa sọ̀rọ̀ ẹ̀ lọ ni àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ̀rọ̀ ẹ̀ ní negative way ẹ calm down Ẹlẹ́gùṣì bàbá Ẹlẹ́gùṣì ẹ gbọ́ sẹ́yìn lẹ́ni Liam ẹ bá wa respond sí gbogbo nǹkan tá à ń gbọ́ lórí social media because ọ̀rọ̀ yìí ó ti wá ń getting dirty bàbá Mohbad bàbá Mohbad Baba Mohbad mo fi olódùmarè ọba dániwáyé mo fi bẹ̀yín mo fi ọba òkè mo fi bẹ̀yín mo fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí lórí gbogbo ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára nípa ọmọ yín ẹ ṣàkíyèsí ẹ calm down mo mọ̀ pé lágbára olódùmarè ó wù yín kẹrí justice fún ọmọ yẹn ó wù yín kí justice kó prevail fún ọmọ yẹn àmọ́ agbára yín ò gbé ìdí rèé tẹ́lẹ̀ fi ń ṣe kí ni tẹ́ fi ń dáhùn gbogbo àwọn àwọn interview tí wọ́n ń gbé wá because ẹ eh, expose sírú nǹkan báyìí rí ọmọ yìí ló fàyín síta ọmọ ẹni ló ń tọwọ́ ẹni bepo òkú òkú lẹ́kùsù bàbá ọmọ ló lọ́mọ ẹ̀yin lẹ lọ́mọ yín àwọn èèyàn máa dráàgì yín in negative way and in a positive way that is life for you because olódùmarè máa ń ṣiṣẹ́ pẹ̀lú positive and negative ni ẹ máa bá wa pé ẹ̀yin ènìyàn wa olódùmarè ọba àdániwáyé kò ní jẹ́ kẹrí ń gbé sọnù bí ò kì í ṣe bí ọmọ ìyá Mohbad ìyá Mohbad ẹ parapọ̀ pẹ̀lú ọkọ yín èmi ò sọ bóyá kẹfẹ́ ọkọ yín o ẹ̀yin lẹ mọ̀ bẹ́yìn àti ọkọ yín bẹ́ ṣe jọ wà sí ẹ̀yin lẹ lẹ mọ̀ nǹkan tó fà á tí ẹ fi depart pẹ̀lú ọkọ yín that is family issue gbogbo ẹni tó bá wá tún tẹnu bọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò make any sense àmọ́ tí ẹ bá fẹ́ justice fún Mohbad ẹ parapọ̀ kí ẹ kẹ́ ẹ parapọ̀ pẹ̀lú ọkọ yín ṣe rí àwọn ìyá Mohbad àwọn ìyá Wùnmí ẹ mọ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Mohbad ló introduce wọn sí yín ṣé mo parọ́ ni ọ̀dọ̀ Mohbad ló yẹ kẹ́ fi sí because kó tó di wípé ẹ wá tẹ bá wá fẹ́ padà jọ lẹ̀pọ̀ ẹ tẹ̀jọ́ fẹ́ padà jọ lẹ̀pọ̀ ẹ jẹ́ kí justice kọ́kọ́ prevail àní pé bóyá kẹ máa bá wọn jà no ẹ̀yẹn kọ́kọ́ jẹ́ káwọn di part kẹ́yìn náà di part ẹ lọ sí part side ọkọ yín kẹjọ sọ bẹ ṣe fẹ́ ṣe ṣe tí justice ọmọ yín máa fi prevail because ó ní a lot of property tẹ bá dẹ̀ ń ṣe báyìí ṣe rí gbogbo property ọmọ yẹn àwọn kan ló kọ̀ máa fi lánàá ọmọ yẹn dẹ̀ nídìí láti gain property ẹ̀ in grand kí dẹ̀dẹ̀ máa ṣe ẹ lọ papọ̀ mọ́ ọkọ yín kí wọ́n lọ bá àwọn tí bí bàbá bí bàbá yẹn ṣe lọ bá broda Oríyọmí Amsat kí wọ́n rọra máa tọ ọ̀rọ̀ yẹn kí wọ́n rọra máa lọ kóòtù kán máa tọ̀ kán máa wá gbogbo àwọn àwọn tó pa tó ń ṣekú pa ọmọ yẹn tí justice ọmọ yẹn bá ti prevail tó bá ti mú ẹni tó ṣekú pa ẹ̀hẹ́n ẹ̀yin àti ìyá ìyàwó ẹ lè ṣe kí ni ẹ lè jọ lẹ̀pọ̀ but for now ẹ gbọ́dọ̀ distance sí wọn ná ẹ lọ sí side party ọkọ yín kẹjọ lọ ṣe kíni kẹjọ lọ schedule bẹ ṣe máa rí justice fún ọmọ yẹn. ẹ wò ó ṣe rí gbogbo bẹ ṣe wá ń ṣe fídíò mo mọ̀ pa ara ń ta yín gẹ́gẹ́ bí abiyamọ yes ẹ lè ti ṣe mistake because ẹ gbọ́ mẹ́sẹ̀gì náà ẹ gbọ́ mẹ́sẹ̀gì wípé ológo lọmọ yẹn àmọ́ ẹ mọ̀ wípé frustration nàìjíríà náà ń gbà mí gan kò kì í máa ń jẹ́ kéèyàn wá tún máa kéèyàn kí ọpọlọ èèyàn kó máa sink kéèyàn máa ronú dáadáa because nígbà tó jẹ́ pé kò sówó kò sí nǹkan kan kò sóúnjẹ a lot of people fẹ́ jẹun àwọn ọkọ ti dọkọ lọ́kọ ìyàwó ti dìyàwó níyàwó kò sówó kò sí nǹkan kan everybody kàn ń ṣe nǹkan tó ń wò so a lot of things máa máa ṣẹlẹ̀ àmọ́ lásìkò tá a wà yìí mistake yín ẹ lọ correct yẹn torí ọmọ yẹn kúkú ti kúná àmọ́ kí ló kù tẹ fẹ́ jà fún nísìnyìí justice ni gbogbo ilé ìtẹwà ń ṣe fídíò wípé ẹ fẹ́ sin ọmọ ah ó léwu o ẹ jẹ́ má sin ọmọ yẹn kí lẹ fẹ́ sin fún ẹ fi ọmọ yẹn sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ ẹni tó paná because tí ọmọ yẹn ò bá rí justice Mohbad kò ní sùn ṣe wá rí òkú ẹ̀ Ọlọ́run má ṣe ní òkú àkùfà because wọ́n ti lọ sin in a spirituality it is a forbidden thing kéèyàn ti sin òkú tán kó ṣẹ̀ṣẹ̀ tí wá wu jáde síta ní ọ̀nà ọ̀nà àwọn ìṣẹ̀ǹbáyé ní ọ̀nà nation ó ní àwọn ètùtù tí wọ́n máa ń ṣe kí wọ́n tó lè wú òkú yẹn jáde kó má bàa di nǹkan míì sílùú inú nàìjíríà dẹ̀ ní ilẹ̀ yorùbá ni nínú community wa ẹ mọ̀ wípé he is a big messenger because ẹ wo bí ògo ọmọ yẹn ṣe padà tàn láfà tó kú tán irú nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ yẹn tí ò bá rí justice ó lè affect yorùbá land as a whole ẹ wo ẹ̀yin èèyàn lè máa sọ pé ẹ eh, kí ló sọ ẹ eh, kí ló ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ṣe wá máa máa affect yorùbá land yes ó lè affect yorùbá land ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé spirit ọmọ yẹn strong ó tàn káàkiri ẹ mọ̀ wípé kó tó di wípé mẹ́sẹ̀jì yẹn káàkiri gbogbo orí social media tó di pé onírú ń sọ ológìrì ń sọ ẹláta ń sọ elépo ń sọ èèyàn kúkúrú ń sọ èèyàn gíga ń sọ ó tọ́ spirit ẹ̀ sí ilẹ̀ ó láìtì spirit ẹ̀ sílẹ̀ in a spiritual way ni mo ń gbé yín lọ kò ń ṣe in physical ẹ jẹ́ kémi àti yín jọ spirituality ọmọ yẹn bó ṣe kú tán ṣe mọ̀ wípé thousands of people ló máa ń kú àìmọye èèyàn tó ti kú lọ́nà tó ti kú lẹ́yìn tó jẹ́ pé àti ẹ̀gbọ́n because àwọn yẹn normal òkú ikú tí wọ́n nìyẹn wọ́n kú àmọ́ nítorí wípé tí a bá dá òrìṣà sílé ayé tó bá ní impact tó yẹ kó take nínú ayé tó yẹ kí ó ní àwọn nǹkan tó lódùmarè tó ti sign in a spiritual world wípé òun fẹ́ wá ṣe láyé tí àwọn kan wá dá ẹ̀mí ẹ̀ légbodò bóyá díùtù wípé ó kọsẹ̀ because ṣe rí messenger tí messenger bá wá sáyé ó gbọ́dọ̀ máa ṣàkíyèsí àkíyèsí ni wípé kó má ba àkọsẹ̀ torí pé tó bá kọsẹ̀ ó máa dín spirituality ẹ̀ kù ó possible káwọn àwọn ènìyàn burúkú kí wọ́n conquer power ẹ̀ ó dẹ̀ lè má complete mission ẹ̀ á tún lọ á tún ṣẹ̀ṣẹ̀ padà wá bó ṣe máa padà wá rèé o tó bá lọ tó bá padà wá tó bá lọ tán á ṣẹ̀ṣẹ̀ máa wá spirit soul ẹ̀ á máa fò kiri gbogbo ilé ìtàn àwọn sọ pé yẹn tó o bá ti kú tán ẹ wà wá lọ sí inú ọ̀rìn inú iná kan tó ń jẹ́ lùbùlùbù kan àbí wà wá lọ sínú fúláwà kan ẹ jẹ́ má tanra yín jẹ tí sòlù bá kú tí ò bá ti tó táìmù tó yẹ kó kú tí ò ti kọ̀ǹpìlìtì táìmù tó yẹ kó kú tó bá olódùmarè sọ lóde ọ̀run tó bá kú tán inú ó máa rìn kiri spirit ẹ̀ máa rìn kiri ó possible kó tún lọ wá inú ibì kan tó máa kó sí another fertility a lọ kó sínú bẹ̀ a tún padà wá as baby form tó bá padà bí sí ní ilé ayé á tún máa dàgbà á tún máa dà padà á tún padà sí ọ̀nà ibi tó ti tó ti kọ́kọ́ lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ayé alákọ̀ọ́kọ́ yẹn á tún padà wá síbẹ̀ láti máa grow ó kọ̀ jẹ́ wípé àsìkò tó yẹ kó ti dàgbà nígbà tó kọ́kọ́ dẹ́ẹ̀mí ẹ̀ légbodò yẹn ó tún máa padà count time ẹ̀ back ó dẹ̀ níye time tó ti fi sí ní yúnívásì wípé òun fẹ́ lọ lò pé òun máa lọ lò so time yẹn máa máa late àyàfi tí ẹni yẹn bá fura láti má kọsẹ̀ ọmọ yìí wá kọsẹ̀ ní ìkọsẹ̀ ní bóyá àwọn nǹkan kan tó ṣe tí ò bá spirit ẹ̀ mu tó jẹ́ kó kọsẹ̀ ló fi jẹ́ kí wọ́n kọ́ńkà bíkọ́sì mọ́lẹ̀ ni nígbà tó wá kú tán gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ spirit ẹ̀ light ẹ̀ wá bright sí inú mother earth because nínú mother earth a ní four planet four element la ní a ní earth a ní water a ní fire a ní hair. so earth yẹn ní ilẹ̀ ó jẹ́ ilẹ̀ bọ́n ṣe gbé ọmọ yẹn sínú pósí gbé sí inú ilẹ̀ spirit yẹn wá bright tó dàbí pé iná tàn bí crystal ó tàn káàkiri gbogbo ilẹ̀ yẹn gbogbo àwọn ènìyàn tó wá ń gbé lórí ilẹ̀ yẹn gbogbo wọn wá wá spirit yẹn wá wọnú wọn wọn wá bẹ̀rẹ̀ sí ní sọ pé ṣe gbọ́ ta ló kú ṣe ti gbẹ́ni tó kú ṣe ti gbẹ́ni tó kú àwọn kí lóru Burna Boy Burna Boy wà nínú club ó ń jayé lọ́wọ́ ni àwọn èèyàn kọ́mẹ́ǹtì ó dẹ̀ wà ní live chat làwọn èèyàn kọ́mẹ́ǹtì síbẹ̀ pé someone have died ìmọ́lẹ̀ ti kú ìmọ́lẹ̀ ó ní ah who is who they are saying rip rip ṣe rí bí spirit ẹ̀ ṣe sáré tàn lálẹ́ ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ọmọ yẹn ìyẹn ni wípé mission ọmọ yẹn kò tí ì tó ó dẹ̀ ní good mission ó ní heavy mission ọmọ yẹn mọ bó ṣe ń play the basketball ọmọ yẹn ó mọ bó ṣe ń ride ọmọ yẹn wà fitable sí gbogbo everything tó ń ṣe wọ́n dẹ̀ jealous ọmọ yẹn wọ́n dẹ̀ sneak snitch wọ́n dẹ̀ pa wọ́n dẹ̀ cut ògo ẹ̀ wọ́n dẹ̀ cut ìrìn àjò ẹ̀ òun ni ìmọ́lẹ̀ ẹ̀ ṣe tàn pé ó yá ó ní the justice ó sì máa padà wá ó dẹ̀ possible kó ti padà wá àmọ́ wọ́n ti dín ìrìn àjò yẹn kù òun la ṣe sọ wípé Wùnmí o lè ti ṣe mistake but tó bá love ọkọ ẹ say the truth fight for your baby proof gbogbo àwọn tó ń sọ wípé ọmọ Mohbad kọ́ ni Liam proof wọn wrong jẹ́ káyé mọ̀ wípé Mohbad is your son and it is uh, it, uh, Liam is Mohbad's son jẹ́ káyé mọ̀ bẹ́ẹ̀ àmọ́ tó bá keep quiet wọ́n máa máa máa drag gbogbo nǹkan tó yẹ kán máa drag and tó bá rẹwà ń kí á dàbí wípé that is truth á wá dàbí wípé òótọ́ gangan ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wípé ẹ eh, bóyá gbogbo nǹkan táwọn èèyàn sọ bóyá truth bóyá truth wà ń bẹ ẹni tó mọ̀ ní ikú ipa ẹni tó mọ̀ tí ikú Mohbad tó fi gbẹ̀mí mì lọ́sàn-án gangan tán fi jẹ́ kó ráyè ṣe bàbá ọmọ ẹ̀ onítọ̀hún yẹn àṣírí ẹ̀ ò ní bò pẹ̀ láṣẹ Èdùmàrè báyé ṣe ń jẹ́ ayé bí ọ̀run ṣe ń jẹ́ ọ̀run Olódùmarè ọba adániwáyé ọba tí kò kì í sí nídìí àbòsí ó máa fa onítọ̀hún jáde ti gbòǹgbò ti gbòǹgbò kò síbi tó onítọ̀hún yẹn fẹ́ rí bi sá sí a máa àní pé ṣé ọ̀run á yanjú ẹ̀ táwọn ayé bá láwọn ò yanjú ẹ̀ ọ̀run á yanjú ẹ̀ a bèrè CCTV wọn ò lè privé ẹ̀ fún wa kí ló dé ẹ wò ṣe rí àwọn kankan wà tó jẹ́ wípé àwọn detective máa ń lò tó máa fi mọ èèyàn tó ṣekú pa èèyàn táwọn tó bá wà ní surroundings wọn tó bá kọ̀ tó wọn bá fẹ́ sọ truth nítorí tó bá pè lé ní sọ́dọ̀ ó lè lóun ọmọ sí òbí just because bóyá ó ń bẹ̀rù pé kóun má bàa lọ sí prison and that is it because gbogbo àwọn tó wà nínú nàìjíríà yẹn wọ́n ti ń live in conquer wọ́n ti ń live in cage in fear so ọ̀rọ̀ kan ò lè ṣẹlẹ̀ nísìnyí kéèyàn kan sọ truth ní ìlú òkèrè tá a wà yìí tí kan bá ṣẹlẹ̀ ẹ rí gbogbo àwọn agbófinró tí wọ́n máa máa ṣe investigation káàkiri gbogbo àwọn tó wà lágbègbè wọn wọ́n máa tẹ bẹ́ẹ̀lì àwọn níbọ̀ wọ́n máa bá wọn àwọn ọmọ kéékèèké inú ilé sọ̀rọ̀ wọ́n máa bi gbogbo àwọn èèyàn wọ́n ta gbogbo okùn dí gbogbo bẹ̀ wọ́n máa ṣe investigation wọ́n ti gbé òkú ọmọ yẹn wọ́n ti tẹ wọ́n ti yọ gbogbo àwọn egungun ẹ̀ wọ́n ti examine gbogbo bó ṣe ṣẹlẹ̀ ibi tó ikú ti pa nǹkan tó gun ibi tẹ́jẹ̀ ti yọ bó ṣe bẹ́jẹ̀ yẹn ṣe yọ wọ́n ti ṣe gbogbo everything síbẹ̀. àmọ́ níbi báyìí tá a wà yìí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣẹlẹ̀ wọ́n tẹ́ òkú ọmọ for a long time wọn ò fún wa ní result autopsy àbí wọ́n ti gbé jáde ní táwọn ò mọ̀ kí ló dé tí wọ́n fún wa ní result autopsy wọ́n fẹ́ cover òkú ọmọ yẹn ṣé mọ̀ wọ́n ti sọ fún wa wípé we dey play ẹ mọ̀ wípé àwọn àwọn tí àwọn àwọn àwọn bó ṣe mú wa ní náà ẹ mọ̀ bó ṣe mú wa nílẹ̀ kóòtù òjìrè wọ́n ti mọ̀ wípé àmọ̀jú ká máa pariwo lọ wọ́n mọ ọmọ key point wa key point wa ni wípé tí nǹkan bá ṣẹlẹ̀ tó bá ń gbóná ká pariwo bó ṣe ń ro wa lára ká fi pariwo àwọn tí wọ́n ti ń control wa bẹ̀rẹ̀ long time ago wọ́n ti mọ key wa because àwọn náà ló ń tọ́ wa dàgbà ẹ bá ṣe ń dé sínú ìyà tá ṣe ń dé sínú ìṣẹ́ tá ṣe ń dé sínú no justice àwọn náà ni wọ́n ọwọ́ wọn la wà ẹ àwọn náà ló ń kó wa jẹ ẹ bọ́ ṣe ń kó wa jẹ nìyẹn tí ikú bá pa wá no justice bárùn bá ṣe wá no help bébí bá ń pa wá no money bí nǹkan kan bá ṣe wá nothing nothing kí lẹ wá ń sọ èmi ti sọ fún yín tipẹ́tipẹ́ pé we dey play ni Wùnmí ìyá bàbá Mohbad ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn gbẹ̀gbẹ̀gbẹ̀ Wùnmí ìyàwó ni ẹ́ ṣé orí jẹ́ kí n sọ kinní kan fún ẹ <laughs> àwọn ìyá ọkọ ẹ àti bàbá ọkọ ẹ àti wọ́ fúnra ara ẹ gbogbo yín lẹ́jọ́ ṣe mistake nígbà tọmọ yẹn ti wá kú tán ẹ padà ṣe kíni ẹ padà realize mistake yìí ẹ sọ òótọ́ tó wà nídìí ọ̀rọ̀ yìí ìyá Mohbad nǹkan tẹ́yìn náà mọ̀ àmọ̀pẹ́ ti sọ many many things àti baba Mohbad àmọ́ lásìkò tá a wà yìí àdúrà ẹ sọ nǹkan tóun náà ẹ jẹ́ kó sọ nǹkan tó mọ̀ ṣe rí gbogbo ilé ìdọ́ta pé àwọn ọmọ ọlọ́mọ tí wọn ò mọ̀ kankan nípa ọ̀rọ̀ ikú ọmọ ọlọ́mọ tó wá ń fà sáàrin yẹn ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kan àwọn tó wà ńlẹ̀ nínú yàrá Mohbad lọ́jọ́ tó kú kí ló ṣẹlẹ̀ tá a bá dẹ̀ ti mọ ẹni tó pa ẹ jẹ́ ká fi síta ẹ má máa jẹ́ ká máa máa pútù ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹ má máa jẹ́ ká máa fàágùn débi débi wípé àwọn kan nísìn wọ́n á máa máa tọ̀nà sí oúnjẹ wọ́n máa tọ̀nà sí oúnjẹ because wọ́n kàn dúró sórí social media wọ́n máa sọ pé ẹ eh, ẹ eh, eh, kinní kan ló lọ́mọ igbá kan ló lọ́mọ ìwọ náà ò dẹ̀ prove ẹ̀ wrong nísìnyí ẹ ti ń jẹ́ káwọn èèyàn máa wò wípé àwọn Sam Larry gan ẹ pé ẹ ti jẹ́ káwọn èèyàn máa kọ́ máa believe, pé bóyá irọ́ ló ń pamọ́ àwọn Sam Larry pé wọ́n ti kọ́kọ́ sọ pé Sam Larry ló lọ́mọ nísìnyí wọ́n tún sọ pé ọba Elégùṣì ló lọ́mọ this thing is turning to mess báwo ni ìwà àtọba Elégùṣì ṣe mọra yín nígbà tí ìwà àti Mohbad jọ ń fẹ́ra yín ṣé ẹjọ́ tán ni ṣé fámìlì ni yín ni tẹ́bàtẹ̀ jẹjẹ fámìlì báwo lẹ ṣe jọ kọ̀nẹ́ẹ̀tì papọ̀ tó wá ti di wípé wọ́n tún ti ń wọ́ ọba Elégùṣì mọ́ ọ̀rọ̀ yìí ah, ọ̀rọ̀ yìí is getting messier ìwọ náà láti stop gbogbo ariwo yìí kọ́kọ́ ṣe DNA test ìdẹ̀yìn náà ẹ jọ̀wọ́ ẹ̀yin ọlọ́pàá ẹ jọ̀ọ́ ṣe rí àmọ̀ wípé àwọn ọmọ kóòtù òjìrè wọn kì í máa rí justice kò kí n ṣe wípé bóyá wá fi ń ba àwọn ọlọ́pàá jẹ́ àbí a fi ń ba iṣẹ́ ọwọ́ wọn jẹ́ ẹ̀yin náà ọlọ́pàá ẹ bá wa gbé fídíò yìí náà lọ bá àwọn ọlọ́pàá ẹ̀yin náà ẹ wò wọ́n ẹ wo gbogbo ilẹ̀ nàìjíríà ẹ wo gbogbo ìyà táwọn ọmọ kóòtù òjìrè ń jẹ ó ti pọ̀ jù tẹ bá dẹni pé kẹ wò ní àròjinlẹ̀ ẹ wo bí ẹ mọ̀ wípé gbogbo corruption táwọn ọmọ yẹn ń corrupt it is stubbornness of the country gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjire tó ń to tó wá ń jẹ́ pé kí ikú pa gbogbo àwọn èèyàn it is failure of the government láti protect àwọn aráàlú tí ikú bá tún pa wá tán wọ́n tún máa fi ọ̀rọ̀ bo ọ̀rọ̀ mọ́lẹ̀ ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin náà wo ọ̀rọ̀ endsars twenty twenty ẹ wo nǹkan tí àwọn ìjọba sọ àwọn ìjọba sọ fún wa wípé èèyàn kankan ò kú tó jẹ́ pé lójú wa báyìí láṣẹ rí bó ṣe rọ̀bọ̀n sáwọn ọmọ wa lára tí wọ́n kú at the end of the scene wọn ò ní justice ìgbà tán níyàn kọ́kọ́ èèyàn kọ́kọ́ kú àwọn ìjọba ìjọba òkèèrè rere wọ́n sọ wọ́n ní pé àwọn rí everything nínú cctv àwọn a kì í rí justice àmọ́ nísìn wọ́n ti ṣe autopsy ṣé result autopsy yẹn ṣé ẹ lè ẹ lè present ẹ fáwọn ọmọ kóòtù òjèrè ẹ present ẹ fún gbogbo èèyàn kí wọ́n ṣe kí ni kí wọ́n mọ̀ ẹ jẹ́ ká rí nǹkan tó pa ìmọ́lẹ̀ ẹ jẹ́ ká rí ikú tó pa á ẹ jẹ́ ká mọ nǹkan tó fà á tó ṣẹlẹ̀ sí gangan ẹ má hide ẹ̀ ẹ ó ní lọ sí wọn kó lè lọ sí because ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ community àwọn èèyàn dẹ̀ fẹ́ mọ outcome ẹ̀ wọ́n fẹ́ mọ result nǹkan tó ṣe ikú pa ọmọ yẹn wọ́n fẹ́ mọ̀ àmọ́ nísìnyí ẹ ìyá Mohbad sọ pé àwọn ti lọ báwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá sọ pé kí ló dé tí wọ́n ti lọ sin ọmọ pé wọ́n ń dìlé ẹ̀ báwo náà kàn ṣe máa sin ọmọ yẹn just like that kí ló dé tó jẹ́ wípé ẹ fẹ́ máa ẹ fẹ́ máa ṣiṣẹ́ fún our citizens ẹ̀yin ọlọ́pàá àwa citizens ló yẹ kẹ́ máa ṣiṣẹ́ fún ṣé ẹ rí àwọn ìlú òyìnbó níbikíbi tí gbogbo wa ti dé ní gbogbo country to country citizens làwọn àwọn àwọn ọlọ́pàá ìlú wọn àwọn ọmọ ìlú wọn ló máa ń dáàbò bò wọn kì í máa ń wọn kì í máa ń wọn kì í máa ń ta àwọn ọmọ ìlú wọn nù fún àwọn èèyàn àwọn àjèjì àwa ni ìran yín inú ilẹ̀ kóòtù òjire lẹ ti ń ṣe ọlọ́pàá àwa lọmọ kóòtù òjire tá jẹ́ àbúrò yín tá jẹ́ àwọn ìran yín tó jẹ́ wípé DNA wá jọ papọ̀ láìsí mú ẹ̀yà míì mọ́ gbogbo àwọn ẹ̀yà míì tọ́wọ́ wà nílẹ̀ kóòtù òjìrè they are immigrant immigrant ni wọ́n tó jẹ́ wípé táwọn ọmọ nílùú assist. resist wọn lọ́la ní sípà àwọn ò fẹ́ wọn mọ́ wọ́n lè lọ sí another country just to just to eh, mo kàn fi make example ni o láti jẹ́ kẹ́ understand the point mi dáadáa àmọ́ kí ló wá dé tó jẹ́ wípé àwa citizens ẹ máa ń tawá nù ní gbogbo gbà gbogbo ẹ mọ̀ wípé purpose tẹ́ fi wá ń ṣiṣẹ́ ọlọ́pàá ni wípé kẹ́ dáàbò bo àwọn ìran yín nínú ilẹ̀ wọn kẹ́ dáàbò bò wọ́n tí nǹkan bá ṣe wọ́n ẹ care fún wọn ẹ make sure wípé tí nǹkan bá ṣe wọ́n ẹ dá aṣaran fáṣaran ẹ dá aṣaran fáṣaran ẹ má jẹ́ kó jẹ́ wípé every time every time ni ẹ máa máa máa máa sweep ni àwọn ni a kì í rí justice tó jẹ́ pé everything tá a bá ti béèrè fún ẹ kì í make ẹ kì í like láti respond ẹ kì í like láti ṣe fún wa because ẹ ti mọ key point wa wípé tá a bá ti pariwo pariwo náà ìṣèlú àmàdákẹ́ kò dẹ̀ dá bẹ́ẹ̀ because generation to generation generation to generation nǹkan tá máa ń fèsì rèé ní ọwọ́ àwọn àwọn ìran wa tó jẹ́ pé wọ́n ní ipò láti dáàbò bò wá nílẹ̀ kóòtù òjìrè ẹ̀ẹ́dẹ̀ lọ change ṣe rí gbogbo àwọn ijoba tó jẹ́ pé wọ́n ti corrupt ìlú wa ẹ̀wọ̀ ẹ̀yin ọlọ́pàá yín gan ní strong any strong power ẹ lè pera yín jọ ọlọ́pàá ní ijoba lẹ́ ń ṣiṣẹ́ fún le lè le lè sọ fún ìjọba wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí ẹ̀yin ló ń gbélé lórí because ẹ̀yin ni police ẹ wọ ẹjẹ sọ fún yín gbogbo àwọn polisi tó wà ní ìlú yìí àwọn èèyàn máa ń respect wọn ní everywhere ni kò sí respect kankan fún police just because ìlú àwọn ìjọba ti corrupt the country tí ìjọba bá dẹ corrupt country ẹ̀yin ọlọ́pàá lè máa ṣiṣẹ́ tó wà frustrated kò yẹ kí ẹ máa ṣiṣẹ́ tó wà frustrated àtọlàtọ tó bá jẹ́ pé ìlú tó make sense láwà yes ìlú yìí àwọn ìjọba wọn kò corrupt ọmọ ìlú wọn so àwọn ọlọ́pàá wọn wọ́n ṣiṣẹ́ less less iṣẹ́ náà ṣe less iṣẹ́ náà máa ń ṣe nǹkan tó kàn máa ń ṣe ni pé bóyá tí patí táwọn èèyàn bá ń ṣe patí wọ́n wọ́n yí wọ́n yí generate wọ́n yí music lọ sókè pátápátá eh, bóyá neighbor kan ti ń complain wípé ariwo pọ̀ apọ̀ ọlọ́pàá iṣẹ́ táwọn máa ń ṣe nìyẹn bóyá ní àjò ẹ̀ eh, wọ́n ní accident ní títì eh, wọ́n wá síbẹ̀ wọ́n wá wọn ibẹ̀ iṣẹ́ tó máa ń ṣe nìyẹn but ẹ wo iṣẹ́ tẹ̀yẹ máa ń ṣe ní nàìjíríà ní every day by day ẹ mọye àwọn criminal tí wọ́n máa ń rẹ́ tẹ máa ń record sórí tébù yín every time by time kí ló cause ẹ̀ country tó ti wà corrupt country tó jẹ́ wípé kò fún àwọn ọmọ kóòtù òjìrè ní ìfọkànbalẹ̀ kò fún wọn níṣẹ́ kò fún wọn ní kò fún wọn ní ẹ̀mí ẹ̀mí òtítọ́ country yẹn ti wà ó ti wà ó ti wà yamayama jù ní ìfẹ́ máa pe ọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn Facebook kò like kò fún wọn ní ẹ̀mí òtítọ́ ó jẹ́ kí wọ́n ó jẹ́ kí wọ́n ó jẹ́ kí ó jẹ́ kí ìyà jẹ wọ́n to the extent wípé kò sí nǹkan tí wọn lè ṣe ọmọ ológo wa ni Mohbad tó bá jẹ́ wípé country to make sense ni ọmọ yẹn máa jẹ́ ìkan nínú ògbó tàágì because láti kékeré ni àwọn ìjọba ti máa fi ṣe rí gbogbo èmi ni èmi ò sọ pé bí àwọn èèyàn ṣe ń ṣe record label pé kò make sense o ẹ̀yin ìyẹwò ẹjọ ẹ máa bá wa pín ètò yìí èmi ò ní pé bí a kò make sense o but ẹ jẹ́ kí n sọ come to think of it ẹ mọ ẹ mọ program kan tó máa ń ṣe ní America, American Got Talent ṣé ẹ mọ̀ pé program yẹn òun ló wà ní on top of the world America Got Talent America Got Talent ti dún fún wípé gbogbo àwọn ọmọ tó ní talent nínú community nínú country wọn àti all over the country tí ẹ ẹ welcome láti wá show talent yín True power app àwọn ẹni yẹn láti rí sí word wípé ẹni yìí wà talented tó bá mọ orin kọ ni tó bá jẹ́ pé jó ló mọ̀ jó ni tó bá jẹ́ pé gbogbo nǹkan ló mọ̀ ṣe ni kò ní jẹ́ pé an individual person tó kọ̀ máa gbà ẹ́ sínú ilé pé máa bọ̀ ẹ wá mú pépà kó wá sign ẹ ìjọba mọ̀ sí ìjọba mọ̀ sí because ìjọba náà mo máa pump wọn gbogbo àwọn location tó jẹ́ pé ní tó bá ti win láti ti go further láti lọ kọrin bóyá ní big concert wọ́n máa invite gbogbo àwọn ọmọ ìlú wọn tó wà nílùú pé ẹ má bọ́ ẹ wá wo talented person yìí o wọ́n kàn máa fún ní Eh, famous yẹn ní within them yes wọ́n dẹ̀ máa fún nílé gidi tó bá ti succeed tó bá ti parí gbogbo step ẹ̀ tó bá fẹ́ tán tó dẹ̀ ti succeed wọ́n máa sign ẹ̀ sí under ìjọba record label tó jẹ́ wípé tó bá kọrin ẹyọ kan àwọn ló máa bá post ẹ̀ sáyé láti jẹ́ kí a lot of people mọ̀ ní gbogbo world láìsí fòrò láìsí dáàmú wọ́n sì máa máa pamper ni because they will respect his talent because wọ́n mọ̀ pé talent ẹ̀ millions of people appreciate ẹ̀ wọ́n like ẹ̀ tọmọ yẹn bá kọkọrin lásán a lot of people wọ́n kàn máa ń jí sọ wọ́n mọ̀ wípé this one is a messenger ó ní wà significant kò kí n ṣe everybody ló máa ń nírú gift yẹn millions of people don't have it àwọn èèyàn kankan àwọn orí ṣàdá àwọn kankan tá a ṣàdá ló máa nírú gift yẹn táwọn ìjọba báyẹ̀ ti wá torí ẹ̀nà ṣe gbé ètò yẹn kalẹ̀ láti máa mọ àwọn kankan tó ní talent nínú àwọn tí àwọn èrò tó wà nínú ìlú wọn àwọn kọ̀ọ̀kan yẹn nísìn lọ́ máa máa fi mú millions of people ìlú wọn yẹn wọ́n máa fi mú wọn lára já bí kán máa kọrin táwọn èèyàn bá ti ń wò wọ́n báyìí ni wọ́n á dùn wọ́n á jókòó wọ́n á wò ó á máa fún wọn ní joy á máa fún wọn ní happiness wọ́n á pampa ẹ̀ wọ́n á fún nílé wọ́n á fún ní mọ́tò everywhere tó bá lọ wọ́n máa àwọn celebrity àwọn àwọn photographer àwọn magazine wọ́n máa tẹ̀lé kiri wọ́n máa snap ẹ̀ ẹ mọ bó ṣe ń ṣẹlẹ̀ nílùú òyìnbó now yes because that is what community tó yẹ kó máa ṣe fún àwa ọmọ kóòtù òjèrè ẹ mọye talented ọmọ yorùbá people tó ti wà ní yorùbá a rí kan tó ṣe atm ó fi pépà ó fi ṣe atm ó dẹ̀ ń gbowó jáde nínú ẹ̀ tó bá jẹ́ wípé irú organization yẹn ni le yorùbá ni wọ́n ti detect ọmọ yẹn wọ́n ti sign ẹ̀ sábẹ́ company wọ́n ti wọ́n ti improve talent yẹn a ṣe atm káàkiri gbogbo ilẹ̀ kóòtù òjire àwọn èèyàn lè máa gba owó without no stress. ẹ wo ọmọ tó ṣe ọkọ̀ bàálù jet tó máa ń lọ sí space tó bá jẹ́ wípé ní ilẹ̀ kóòtù òjire irú irú organization tí mo sọ yìí wà ní wọ́n máa ṣe kí ni wọ́n máa ti dìtẹ́tì ọmọ yẹn wọ́n á ti gbé wọ́n á ti pampa ẹ̀ wọ́n á tún ti gbé fún àwọn pípù tó jẹ́ wípé wọ́n mọ̀ wọ́n mọ̀ ọ́ ṣe dáadáa wọ́n á ti expand the brilliant ọpọlọ ẹ̀ á ti máa ṣe thousands of balloons nílẹ̀ kóòtù òjire àwọn èèyàn máa tọ́ ọ̀ káàkiri without no stress. oríṣiríṣi ẹ wo Kiss Daniel ìlú òyìnbó ni gbogbo àwọn artist yẹn ti máa wá níyì náà ṣọ́ níyì nílẹ̀ kóòtù òjúre náà àwọn ọmọ kóòtù òjúre akọ love wọn just because they are our brothers but wípé àwa ń ṣẹ́ríṣì wọn kọ́ máa bá wọn kọ́ wọn àwọn àwọn magazine people kọ́ máa yà wọn kò kí ń ṣẹlẹ̀ ìlú òyìnbó náà ti ìlú òyìnbó gan kò kí ń ṣẹlẹ̀ tẹ́ bá dẹ̀ yá àwọn ọmọ títí wọn wọ́n ó máa ń ṣe bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ wo orin tó kọ let me bùgá wọn let me see you the world millions of people ló ló gbọ́ orin yẹn kàn appreciate orin yẹn torí yẹn dùn àwọn òyìnbó gan tún like ẹ̀ tó bá jẹ́ wípé community tó dáa ni ó yẹ kí wọ́n gbé oríyìn fúnlẹ̀ Yorùbá pé ọmọ Yorùbá o ló ṣe adúrú iṣẹ́ takuntakun bẹ́ẹ̀ yẹn tí ó tàn sí gbogbo world ẹ mọ kàn níyàn give you message kíyàn kàn tiẹ̀ sọ̀rọ̀ kí gbogbo ayé gbọ́ that is a big talent big gift from the universe kò kí n ṣe gbogbo èèyàn ló máa ń sọ̀rọ̀ táyé máa ń gbọ́ millions of people wọ́n ń sọ̀rọ̀ náà táwọn ayé ò tiẹ̀ gbọ́ ìwọ tí àwọn ayé bá rí tó wà capture tó wà capture sójú ayé táyé notice yẹ gbà wípé ó wà significant ó ní nǹkan kan you have a gift yes nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn àmọ́ nítorí nǹkan tí gbogbo ìlú tí ò dá tí ò fararọ gbogbo nǹkan tí ò fararọ gbogbo nǹkan tó ti bàjẹ́ tí wọ́n ti da gbogbo ẹ̀rú àwọn ọmọ yẹn wọ́n wá survivor survivor mi ò ní gbà money chaser faster than the bullet ọmọ yẹn wá survivor Hmm, ń wá survivor àmọ́ nítorí wípé country tí ò dáa kò jẹ́ kí àwọn àwọn right people tó jẹ́ àwọn ìjọba tí wọ́n ní fún ní threatening tí wọ́n ní fún ní problem kí wọ́n kàn ti notice ọmọ yẹn láti kékeré láti help ẹ̀ láti tan ògo ẹ̀ sí ayé so everybody sọ pé èmi ni record label èmi ni máa bọ̀ máa bọ̀ máa bọ̀ tó bá ti dọ́dọ̀ wọn tán tó bá ti sign wọ́n máa control ẹ̀ in everything tí gbogbo contract yẹn máa fi tán maybe in a positive way or in a negative way tó bá yà ti sign sọ́ndà wọn ó ti di ọmọ wọn nìyẹn then wọ́n máa control ẹ̀ in a negative way or maybe in a positive way i don't know because i cannot say one country in a, in a positive way i be one country in a negative way is either one of the two bóyá ọmọ yẹn wá jẹ́ ọmọ kan tó já kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yìí bóyá spirit ẹ̀ bóyá due because ibẹ̀ yẹn kọ́ la ní kó dúró sí but spirit ẹ̀ ò gbà àti wípé bóyá ó kọsẹ̀ ó ṣe many many things many many things yẹn ó lè ṣe kí ni ó lè force many many things so ọ̀rọ̀ yìí nígbà tó wá ti ṣẹlẹ̀ ẹni tó wá pa wá wà hidden àmúlágbájá àmútàmẹ̀dù that is normal thing to do because a kò lè point ẹnìkan pé ìwọ ló pa o that's why láti jọ́tẹ̀ tv tí mo ti ń sọ̀rọ̀ ọmọ yìí mi ò tí sọ wípé lágbájá ìwọ ló pa lágbájá rí àwọn tá a kọ̀ rí wípé wọ́n wà ní sọ̀rọ̀ and this is a land drag Ah, àdè dragi wọn náà in a negative way a kàn ń pè wọ́n ṣàkíyèsí ni gẹ́gẹ́ bá ṣe ń pe Wùnmí ṣàkíyèsí wípé kó lọ ṣe DNA test láti fi fọ orúkọ Liam mọ́ because Liam ọmọ yẹn gan náà tún jẹ́ ọmọ tó tún ní glory tó tún ní star bàbá ẹ̀ kú tán ọ̀rọ̀ ẹ̀ ló wá ń trend go and do Liam this one Liam that one Liam ògo kan tún nìyẹn o yes because ọmọ yẹn tún wà significant because ẹ bá rí àwọn èèyàn kan tí wọ́n ń sọ̀rọ̀ ọmọ yẹn sọ̀rọ̀ ọmọ yẹn sọ̀rọ̀ ọmọ yẹn wọ́n dàbí pé ọmọ yẹn tàpù ògo láti inú ògo dáàdì ẹ̀ ẹ̀yin ènìyàn wa ẹ jọ̀wọ́ ẹ máa bá wa pín so láti fi fọ ògo ọmọ yìí mọ́ láti má fi stain sínú ògo ọmọ yìí just because of the nítorí ọ̀rọ̀ ọ̀la because a máa ní history gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ní ìsìgbàgbé àwọn kan ti fi sí record tó ti fi sínú history tó bá di lọ́la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la tó bá di pé ọmọ yẹn wá fẹ́ gbérí kan yes wọ́n máa gbé jáde ó dẹ̀ lè ṣe ìtakò láti má jẹ́ kọ́mọ yẹn débi tó ń lọ yes wọ́n lè sọ wípé lásìkò gbàtọ́ torí pé àsìkò tí ọmọ ológo bá ti fẹ́ gbérí lẹ máa rí different different obstacle àwọn obstacle máa máa dìde in a different different form wàá wò pé ah kí ló ń ṣẹlẹ̀ àsìkò gbà yẹn gbogbo ẹ máa lé kókókókókókókó but tó bá ní positive energy tó ní good mind Ti o wo wípé you are you are straightforward o kì í máa iki. ṣe yíkì yíkì ọkàn ẹ mọ́ gbogbo nǹkan tó ń ṣe ó mọ́ wà á put it to wà á fi sáwọ olódùmarè pé okay ó yá let's go there hmm, ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo máa ń different different challenges ṣe mọ̀ pé as a mother challenges of stress challenges of many things nínú ayé because tá a ti wáyé ẹni tí kú nísinmi o ẹni tó kú ló nísinmi àá ẹni tó kú ló nísinmi ẹni tó kú ló nísinmi àwa tá a wà nínú ayé a nísinmi because you have to run your daily errand o gbọ́dọ̀ tó bá tún bá àwọn ọmọ o gbọ́dọ̀ kí ẹ fáwọn ọmọ ẹ so wàá ní different different stress bóyá o tún ń ṣiṣẹ́ gbogbo ẹ máa jápọ̀ ṣe rí tí stress bá wà àsìkò ìgbà yẹn lọ́fítákù máa ń dé tí gbogbo ẹ̀ bá wá join papọ̀ ẹ mọ nǹkan tèmi máa ń ṣe màá kọ́ fi gbogbo nǹkan tó ń stress mi yẹn for for tí mo wà nínú mind yẹn màá kọ́ breathe yẹn out màá breathe yẹn lẹ́ẹ̀mẹ́ta màá lọ jókòó síbì kan màá lọ máa fi ọpọlọ mi màá máa fi dúpẹ́ lọ́dọ̀ lódùmarè bẹ́ẹ̀ mi ṣe máa ń release stress nìyí o ìgbà míì mo lè fi episode kíkan máa gbọ́ bíá music tí bá wá yá gbogbo nǹkan tó wúwo nínú ọkàn mi yẹn máa ma sọ pé lódùmarè jọ bá mi sọ di pẹ̀tẹ́lẹ̀ bá mi yanjú gbogbo ẹ̀ láì ta kókó ẹ olódùmarè jọ ìwọ nìkan ni mo gbójúlé o ìwọ nìkan ló lè bá mi ṣe ó wúwo fún mi o àmọ́ mo mọ̀ wípé kò wúwo síwájú olódùmarè ṣé ẹ rí ẹ má jẹ́ kí n parọ́ tán yìí tí má ma fi ṣe màá wá free mind ni màá gbọ́kàn mi sí ẹ̀gbẹ́ kan bí wípé nǹkan yìí ò tiẹ̀ ṣẹlẹ̀ rárá màá ma wò pé tolódùmarè ni kò ṣe at the end of the scene kini yẹn ṣe rí solution kò wá easily a kò from nowhere ni o ìyẹn ti party party yẹn ti lọ nìyẹn ìyẹn ò dẹ̀ mí wípé another obstacle tó ń bọ̀ níwájú o a máa ma kan obstacle to obstacle to obstacle Ti a bá ṣe ń gòkè àgbà so I need lati ṣe kini. nǹkan tá a kọ ni pé I need lati ma lo positive energy because positive positive energy òun ló lè fi máa ló lè fi break obstacle ṣe rí a lot of people ti ti torí obstacle àti stress wọ́n ti ní high blood pressure wọ́n ti ní oríṣiríṣi àìsàn wọ́n ti ní ìfòyà kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí tí kò sí solution tí o bá ready láti make solution fúnra rẹ̀ ara solution ni wípé release the stress nǹkan tó ń stress yìí mi ì sì rí bó ṣe fẹ́ wúwo tó kí ló fẹ́ wúwo mo ò sì rí bó ṣe fẹ́ wúwo tó gbé sẹ́gbẹ́ kan nǹkan tó kọ̀ máa wúwo ju ẹ̀mí ẹ lọ wàá máa wá tọrọ ẹ̀ níwájú Elédùmarè ní gbogbo gbà gbogbo because nǹkan tó bá ti wish fún ló máa come back to you yes eléyìí ò ṣe pé ẹ tó bá ti ṣe nǹkan kan ẹ tó bá ti wá tó bá ti ṣèdáríjì ẹ̀ṣẹ̀ ẹ ó ti tán no what we wish tó bá ṣe rí ayé yìí a ní energy tó connect mọ́ ènìyàn yes tó jẹ́ wípé òun ó ní seal tó fi máa ń de ọ̀rọ̀ tó fi máa ń de thought To fi máa ń de tó fi máa de thinking Sherry rí careful every time tó bá kọ̀ jókòó gbogbo nǹkan to bá ń rò sọ́kún ara ẹ bóyá ó ń rò ní bad bad things sí pé à ayé kinní kan fẹ́ bàjẹ́ àbí kinní kan tó bá ń rò bad bad things yẹn ṣe rí bó ṣe ń rò energy in spirituality tó ń ka ó ń ka báyìí ó máa sí ilẹ̀ á máa sí ilẹ̀ ka á máa ka ṣe ló ti wá ka in a bundle way tó bá ti kójú òṣùwọ̀n tó ti kójú òṣùwọ̀n tán tó máa wá lọ gbé yẹ̀wò ẹni tó wá make wish fún gbogbo àwọn nǹkan yẹn ló máa wá dá padà fún ló máa wá ní big obstacle and stress confam that is nǹkan tí ilé ayé dúnlé lórí nǹkan tó bá make wish tó bá make fúnra rẹ̀ òun ló máa attract nínú world of the universe that is a lot of people nǹkan tí wọ́n ṣe distress wọ́n ṣe stress a lot of people nílẹ̀ kóòtù òjìrè tí a fi kí ń ní joy gbogbo nǹkan tó yàtọ̀ wíṣì fún lọ́nà ń ṣẹlẹ̀ because we have no joy and tábà ni joy a lot of bad things mama ṣẹlẹ̀ so mo kọ̀ sáré yà sí ṣáìdì ibẹ̀ yẹn láti jẹ́ káwọn èèyàn wá gbọ́ pàtì ibẹ̀ yẹn kí n continue sórí ọ̀mọ̀ mi ìyẹn pẹ́ kúrò lórí ètò yìí ẹ̀yin ènìyàn wa Wùnmí mo fẹ́ pè ẹ́ lẹ́ẹ̀kan sí conquer your fear For Liam mọ́ dúró ti Liam ọkọ is your husband Mohbad is your husband To bá really love ẹ to love ẹ from the bottom of your heart So ò ṣe wípé bí o ní mission pẹ̀lú ẹ because <laughs> obìnrin fẹ́ ni kò ní kó má pa ni èmi ò níwọ̀ ló pa Mohbad o but tó bá jẹ́ wípé true love ló fi fẹ́ To tó jẹ́ wípé ìfẹ́ ọkàn ló ní sí Mohbad tó já wípé gbogbo bẹ́ẹ̀ ṣe jọ wà tó máa ń fún ẹ ní join tí ò ṣe wípé bíyá pé àwọn kan ní kọ́nà kan lọ́rùn ẹ níṣẹ́ hmm. tí ò ṣe wípé àwọn kan ní kọ́nà kan lọ́ fi ẹ́ trap ẹ̀ tí ò kìí ṣe pé àwọn kan ní kọ́nà kan lọ́ fi ẹ́ mú mọ́lẹ̀ lọ́ fi ẹ́ ṣe snitch sínú ilé ẹ̀ true liam láti máa ṣe kíni láti máa mọ gbogbo movement ọmọ yẹn due to wípé ó ti fọ́lá àtúkúrò láàrin wọn èmi ò sọ bẹ́ẹ̀ o èmi kàn mú wisdom and intelligence mi wá ni because gbogbo àwọn tí wọ́n bá ń ṣe research wọ́n máa ń ní a lot of wisdom láti fi mú many many things because it, it can happen like that àìmọye àwọn àwọn ọmọ mi sọ pé lóṣó ni ẹ o má ṣì mí gbọ́ o mi sọ pé lóṣó ni ẹ o n kò fẹ́ fi make example ni o àìmọye àwọn ọmọ tó jẹ́ wípé àwọn ọmọ olóṣó tí wọ́n máa fi ń de trap fún àwọn alágbára tó bá jẹ́ wípé àwọn kan jọ ń drag nǹkan kan tó ń dẹ̀ wípé bọ̀bọ́ yìí ó ní strong spirit yes wọ́n lè fi obìnrin trap ẹ̀ down láti má jẹ́ kó move forward because tó ṣe ti fall out kúrò láàrin wọn yes wọn ò ní mọ gbogbo nǹkan tó ń ṣe mọ́ ó dẹ̀ rí wípé ó ń lọ show ó ń kọrin ó ń release album wọ́n dẹ̀ fẹ́ mọ a lot about him láti fi mú wọ́n lè ran obìnrin sí i láti ní òkè ìwọ dúró síbí gbogbo nǹkan tó bá ń lọ máa fún wa ní information every garden thing tó bá ń lọ tó máa fi complete iṣẹ́ wà ń bẹ̀ as a wife ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ eléyìí ò kì í ṣe wípé bíyá pé mo wá ń sọ pé wùn mí ló ń ṣe o mo kàn fi make example ni o wà ń bẹ̀ as a wife tó jẹ́ wípé ara kan nínú wọn gan ló máa dolóyún láti fi hang ẹni yẹn down because they have mission for him á dẹ̀ máa ṣe bí ọ̀rẹ́ a máa ṣe bí ọ̀rẹ́ pẹ̀lú ẹ̀ a máa ṣe bí ọ̀rẹ́ at the end of the scene a complete mission ni a dẹ̀ parí iṣẹ́ ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ wípé ẹ̀ ní mission complete ọ̀rọ̀ máa ṣe kíni ó máa die down ó ti lọ nìyẹn tó bá ń gbọ́ sọ pé ó ti lọ ó ti lọ nìyẹn àmọ́ mi sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí fún Wùnmí o ẹ má ṣì mí gbọ́ o mo kàn ń sọ wípé tó bá jẹ́ wípé ó rí lì lọ́ọ̀bù ọkọ ẹ̀ tó jẹ́ pé kò kí ń ṣe ọ̀nà yẹn ló gbà wá bá Mohbad tó jẹ́ wípé ìfẹ́ gangan ló ní sí tó jẹ́ wípé torí pé ẹni tó bá love Wunmi ẹni tó bá really love bí mo ṣe wà yìí mo love ọkọ mi mo love ọkọ mi from the bottom of my heart I can fight and fight for him yes partner mi ni in a rainy time in a sunny time ní ọjọ́ àtijẹ lọ́jọ́ àìjẹ tó bá jẹ́ pé true love ni mò ń sọ mi ò sọ pé bíyá àwọn èèyàn kan wá kó wá ṣe snitch ní pẹ̀lú ọmọlọ́mọ no as in true love ni mò ń sọ o tó bá jẹ́ wípé true love ní gángan bí ọmọ yẹn ẹni tí ó pé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ẹjọ́ ń káàkiri kò sí ẹ̀ bá ìjọ argue because ọkọ àtìyàwó normal thing ní kánjọ argue wọn ìjọ bí wá ń lé kan náà ọkọ mi lè sọ pé kì í ṣe nǹkan kan kì í sọ pé kò tẹ kò rí bẹ́ẹ̀ kájọ drag ẹ ṣé mo ní pé kó ṣẹ́ ni ṣe bí mo ò fẹ́ gbọ́ràn sí mi lẹ́nu nǹkan tí mo ní kó má ṣe yẹ lọ ṣe ẹ ẹ mi tó ṣàṣe nítorí pé mo mọ̀ wípé wà ókè náà ni nà án ẹ má bá mi ṣe kinní kan normal ni fọ́kọ àtìyàwó kí wọ́n jọ drag nǹkan yes tó bá tún jọ drag ẹ̀ tán wọ́n tún wọlé wọ́n tún ṣe kíni wọ́n tún ṣe ṣukúṣukú wọ́n ti sẹ́tù ẹ̀ nìyẹn bọ́lẹ̀ ṣe máa máa bára wọn lọ nìyẹn tọ́wọ́n máa fi understand ara wọn lọ mọ́mọ́mọ́mọ́mọ́ ìyẹn fún ẹni tó bá really love partner tó jẹ́ pé partner gangan ó wá from the bottom of his heart of her heart. ní òjijì partner ẹ wá kú pi ó wá rí mọ́ kọ́lọ́ má jẹ́ kí partner wá kú ẹni tá a love from the bottom of our heart kọ́lọ́ má jẹ́ kí kí ọ̀run má jẹ́ kí wọ́n gbègbè àní rí ń gbé sọnù bí ò kì í ṣe bí ọmọ ó yẹ kí ó máa dùn ẹ́ from the bottom ó máa dùn ẹ́ gidi gan pé ah kí ló ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ pé mi ni màá màá dejò màá ṣírò tí n bá mọ truth màá ṣírò because ẹni ọlọ́run ò ní jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí mi kí n má fi wéra mi because ọkọ mi ò ní kú ẹni tí mo nífẹ̀ẹ́ sí kò ní kú ọkọ yín náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ọkọ yín ò ní kú pẹ̀lú àṣẹ Èdùmàrè lọ́nà ìdàkejì ó yẹ kó ṣírò kó di ejò ó ní fíìmù kan Indian fíìmù kan tẹ́lẹ̀ wo fíìmù yẹn fíìmù yẹn wọ́n gbé wá sí Nàìjíríà àwọn èèyàn máa ń wo fíìmù yẹn gidi gan báyìí tí ejò ọkọ àtìyàwó ni wọ́n ejò ni mo mọ orúkọ fíìmù yẹn mọ fíìmù yẹn rìn nìgan báyà ejò ni. Ojo wa wà nínú ni ojo jọ wa wà nínú every time táwọn tó wá àwọn tó máa wá rèdí inú igbó tí wọ́n lọ ṣe mistakenly tán lọ pa ọkọ ẹ̀ tọ́jọ máa ń tọ́jọ wà nínú igbó tó jẹ́ pé wà àti ẹnìkan lọ́jọ́ wà nínú igbó ejò nìkan ọjọ́ máa ń dé ọmọ ń dejò ọmọ ń dèyàn ọmọ ń dejò ọmọ ń dèyàn tí wọ́n pa partner ẹ̀ ó ṣírò kò sí ń bẹ̀ pa partner because òun lọ wa oúnjẹ lọ ìgbà tó máa fi dé wọ́n ti pa partner inú ọlọ́run fún olódùmarè wá fún láṣẹ wípé gbogbo àwọn tó pa partner nínú fíìmù yẹn ó rí ó ṣí ojú ọkọ ẹ̀ nínú ẹyin ojú ọkọ ẹ̀ ló ti rí gbogbo wọn ó wá pretend bí èèyàn tó fine tó bá pẹ́ ti wo fi indian fíìmù yẹn ó lọ sí inú ìlú àwọn yẹn wá wọn lọ ó pa gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó ṣe bẹ́ẹ̀ ni pé òun dé láti wá àwọn yẹn náà lẹ́yọ kan tó láìkì obìnrin ó sẹ̀díùsì wọn lẹ́yọ kọ̀ọ̀kan ló sẹ̀díùsì wọn tó bá ti gbé á sọ pé òun fẹ́ lọ bá wọn lájọṣepọ̀ tó bá ti gbé wáìnì fún wọn báyìí á tu ní jí india film náà jí india film á dá fún yẹn jọ ní á tu oró sínú kinní yẹn tó bá ti tu oró sí oró sí báyìí tó bá ti mú báyìí wọ́n máa kú ní àwọn pé ìwọ ti kú ó pa mí lọ́kọ wo màá pa gbogbo yín tán ó tún lọ bá àwọn ẹlòmíì last last ó pa ọ̀gá wọn ìgbà tó pa ọ̀gá wọn tán òun náà wá kú torí ó dàbí pé ó padà fi ikùn gún nǹkan ó kú ló wá spirit ẹ̀ ṣe wá to spirit ọkọ ẹ̀ wọ́n ṣe wá lọ múra wọn lóde ọ̀run ọkàn ẹ̀ ṣe balẹ̀ pé òun gbẹ̀sọ́ àwọn to pa ọkọ òun wọn mi mo kàn fi yẹn ṣe sample fún nitori, nítorí pé ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ gidi gan wọn ò dẹ̀ tí ìbímọ fúnra wọn gan nínú igbó to wà yẹn yes àwọn èèyàn mọ fíìmù yẹn nájí in india movie wọn ò bímọ fúnra wọn kábọ̀sì bọ́ sí ìwọ tọmọ ti wá wọ̀ wọ́n wá sọ ọ̀rọ̀ ẹ̀ wọ́n wá sọ di wọ́n wá sọ di film wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nǹkan jáde wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nǹkan jáde nǹkan tí yẹ kán san wá san ìwọ ló yẹ kó ṣírò ìwọ ló yẹ kó jẹ́ káwọn èèyàn mọ àwọn tó papọ̀ ẹ̀ because ó ní àwọn èèyàn tí wọ́n bẹ dá sí ọ̀rọ̀ yìí ní community tó o bá mọ àwọn tó pa ọkọ ẹ tó o bá sọ tó bá mọ nǹkan tó ṣe ọkọ ẹ tó bá tiẹ̀ má mọ tó bá mọ àwọn tó pa ọkọ ẹ bọ̀ tó bá mọ ògbóǹtarìgì nǹkan tó mọ̀ wípé àwọn kan wọ́n wà pẹ̀lú ọkọ ẹ̀ tí wọ́n pé wọ́n fẹ́ wọ́n ń ṣe nǹkan tí ò dá fọ́kọ ẹ̀ tó bá hide á jẹ́ pé ò nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ni because ó ní láti ní positive energy ní àsìkò tá a wà yìí mo mọ̀ wípé ó lè jẹ́ àwọn èèyàn ńláńlá bí kò easy láti sàn àmọ́ fọ́ fún justice ọkọ ẹ̀ because àsìkò tá a wà yìí generation sọ̀rọ̀ sókè ni àti já everybody ti lajú gbogbo wa ti ríran anything tó bá ń ṣẹlẹ̀ àwọn èèyàn ń pariwo síta kò tún wá ń ṣe lórí ọ̀rọ̀ Mohbad a gbọ́dọ̀ dey end ẹ̀ ni ẹ má fi wá àmọ́ jẹ nítorí ẹ̀ la ṣe sọ fún mi wípé kó try kó play role títí ẹ̀ nínú ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tí ẹ wá ń gbé ọmọ yẹn ṣépè ẹ jọ̀wọ́ ẹ stop ẹ ẹ fi ọmọ ọlọ́mọ sílẹ̀ kí ló dẹ̀ ń gbé ṣépè fún ẹni tó pa ẹni tó ṣe ikú pa ló yẹ ká máa fà ọmọ kékeré ni Liam innocent lọmọ yìí náà kí ló kan ọmọ ọlọmọ. ìyá ẹ̀ gangan ló ń ṣe mistake tó bá yẹ pé ó ti lọ ó ti lọ ó ti lọ tẹ́ndà DNA test ni gbogbo nǹkan tá à ń sọ ìyá àbá màmá sọ lọ́kẹ́ mi tó wá di pé mo lọ mọ́mí Mohbad ẹ jọ̀wọ́ o kò tí ì sí ọ̀rọ̀ sínsìn nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ jẹ́ kí ẹ jẹ́ kí wọ́n ṣe DNA fún Liam tán kí wọ́n wá ṣe kí ni kí wọ́n wá ṣe autopsy kárí síta ká mọ̀ nǹkan tó ṣe fún Mohbad then kó tó wá di wípé wọ́n lọ gbé sin kó tó di wípé wọ́n lọ gbé sin nítorí pé tẹ́ bá lọ sin láì fún ní justice kó má bàa di wípé àwa àfẹ́ tilẹ̀ yorùbá àtúmọ̀ á máa rí ìnira mọ́ ìnira sí because gbogbo àwọn èèwọ̀ tá máa ń commit nílẹ̀ yorùbá òun náà ló fa tí ayé ilẹ̀ yorùbá fi rí bẹ́yẹn bẹ́ẹ̀ ni torí wípé a máa ń commit a lot of èèwọ̀ kò dẹ̀ tí ẹjọ́ lọ́wọ́ wa o rí àyàn ẹjọ́ kankan bí ò ṣe wípé àmọ́ nǹkan tó yẹ ká ṣe wọ́n ti gba orísun wa lọ́wọ́ wa wọ́n ti gba orísun wa ní ọwọ́ wa àwọn nǹkan tó yẹ ká ṣe ẹ̀rẹ́ àwọn òkèrè eré yìí ni àwọn ò ń pe àwọn ọmọ onílùú wọn sí pé máa bọ̀ máa bọ̀ jẹ́ ká wá ṣe bọ̀ jẹ́ ká ṣe tùtù náà àwọn kan wà tó jẹ́ wípé àgbàlagbà làwọn wọ́n máa ń pè wọ́n ní chief priest àgbàlagbà yẹn láti kékeré ni wọ́n ti jẹ́ special people tán bí nínú spirituality tó jẹ́ wípé wọ́n lè control many many things nínú ayé tán ní power yẹn wọ́n tún máa mú wọn lọ sí school ẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn tó tún di ní ìmọ̀ yẹn dáadáa wọ́n tún máa lọ gba ìmọ̀ yẹn látàwọn ancient house láti jẹ́ kí wọ́n kọ́ àwọn ènìyàn ṣé wá rí àwọn wọ́n wá yí sí ìdàkejì ní ọ̀nà tí ò da ṣe mọ̀ pa nọ́nà tó da mi fẹ́ máa sọ lédè òyìnbó a ní ọ̀nà ọ̀nà ọ̀nà a ní a ní green a dẹ̀ ní red àwọn wá lò ní green àwọn wá lò ní red ṣe wá rí irú àwọn chief priest yẹn ló yẹ ká wá ní nílẹ̀ kóòtù òjíire ẹ ẹ rí pé tó bá tàsìkò ẹbọ àwọn ò kí ń sọ fún àwọn ọmọ nílùú pé ìwọ ni kó wá bá mi ṣẹbọ ẹ kọ rí wípé wọ́n kọ̀ bẹ̀rẹ̀ sí ní announce nínú tv ni wípé ọdún yìí o ọdún kinní kan ni o ó yẹ jẹ́ ká lọ pàdé ní kinní kan wọ́n máa fi àwọn nǹkan tó fọ̀nù tó fọ̀nù tó fọ̀nù sí i àwọn kedere wọ́n dẹ̀ fẹ́ lọ síbi tó fọ́n gbogbo wọn múra wọn àwọn ìjọba náà ló máa release gbogbo àwọn costume yẹn jáde wọ́n wọ̀ wọ́n ti bá tó bá ti lọ wọ́n ti ṣẹbọ nìyẹn everybody ti ṣẹbọ àwọn ṣẹbọ automatically bó ṣe yẹ kó ṣẹlẹ̀ gangan nílẹ̀ kóòtù òjire nìyẹn àwọn chief priest yẹn ló yẹ kán wà ní àwọn tó bá dẹ̀ rí ibi táwọn chief priest yẹn ń gbé àwọn ilé ayé àtijọ́ tó ti pẹ́ tó ti pẹ́ tó jẹ́ wípé àwọn agbára àwọn agbára ńláńláńlá tó ti rì mọ́ bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ tó máa fi ṣe kíni tó máa fi tó máa fi darí ayé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjìrì kí ìlú ba lè tùbà kó ba lè túṣẹ àmọ́ kò sí gbogbo yẹn ẹ wá ń sọ pé kí ìlú tùbà kí ìlú túṣẹ apart from wípé Mohbad jẹ́ musician ọmọ Yorùbá ni náà ọmọ ológo ni lọ́rọ̀ ẹ ṣe wá sínú community bẹ́ẹ̀ ẹ̀yin ènìyàn wa mo kí yín o akọ̀ní pé káwá dá sí ọ̀rọ̀ yìí náà ni kò sí wípé kò sí justice fún Mohbad kò sí pé wọ́n fẹ́ sin Mohbad gbogbo ẹ̀yin tẹ́ ń fi ọ̀rọ̀ àwọn family tẹ́ fi ń trend bàbá Mohbad mo pè yín ẹ ṣàkíyèsí ẹ ṣe kí ni ẹ ṣe needful things ẹni tẹ́ bá mọ̀ pé kò necessary ẹ má bàa ṣe interview àwọn tó bá ti grant yín ní interview tó ti sọ pé àwọn fẹ́ help yín ẹ jókòó tì wọ́n ẹ má tún máa sọ̀rọ̀ káàkiri káàkiri káàkiri kankan mọ́ nítorí wípé ṣé ẹ rí gbogbo nǹkan tẹ́ bá sọ tẹ́ bá sọ ń bí tẹ́ bá sọ ń bí tẹ́ bá sọ ń bí làwọn èèyàn tún máa fi padà máa jọ́ọ̀jì yín kò sọ́gbọ́n tẹ́ lè dá kò sí ìwà tẹ́ lè wù kò sọ́nà tẹ́ gbà tẹ́ fi táyé lọ́rùn o kò sọ́gbọ́n tẹ́ dá kò sí ìwà tẹ́ wù kò sọ́nà tẹ́ lè tọ́ fi dáyé lọ́rùn o ilé ayé fúngbà díẹ̀ ni o ọmọ aráyé ṣe rere o rere ló tọ́ àfi ká máa hùwà rere ọmọ aráyé ṣe rere o ilé ayé fúngbà díẹ̀ ni o ọmọ aráyé ṣe rere o come and dance Queen Sheba do your best and leave the rest ilé ayé yìí a máa do our best and leave the rest we cannot do it all tá a bá ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tá a bá ti sọ̀rọ̀ jù a máa sọ ohun tí ò yẹ ká máa sọ nínú àwùjọ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ o ẹ̀yin tẹ́ bá fẹ́ gba justice fún Mohbad ẹ jọ̀wọ́ ẹ bá wa gba justice fún Mohbad tí ẹ bá dẹ̀ rí justice rí justice gangan tá a ti ń pè yín ṣàkíyèsí ẹ̀ tipẹ́tipẹ́ òun ni wípé ẹ lọ mú cctv ilé Mohbad cctv tó ń kọ̀ǹtró ilé Mohbad ẹ lọ yọ tẹ́ ẹ bá ti yọ tẹ́ ẹ ti wò ó gbogbo nǹkan tó ṣókùnkùn sí yín ẹ ó máa là sí yín báyìí kedere ni láti fi jẹ́ kí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn kó dínkù ẹ à ní rí ètò yìí jù báyìí lọ olódùmarè ọba ńlá ọba adẹ́dà ṣẹ̀dá adániwáyé adánimágbàgbé kò ní jẹ́ ká rí oúnjẹ sọnù bí ò kì í ṣe bí wọn ẹ bá wa pín ètò yìí o ẹ má ṣàláì bá wa pín ẹ dẹ̀ bá ẹ make sure wípé ẹ gbé lọ fún Wùnmí Wùnmí conquer your fear tó o bá ní good heart tó o ní good mind tó o ní good soul tó jẹ́ wípé o ò kì í ṣe ọmọ játijàti tó jẹ́ wípé ọmọ alálùbáríkà ọmọ olóríire ni ẹ́ eh tori mo mo pé ọmọ olóríire ní ọmọ alálùbáríkà yẹn o kì í ṣe ọmọ játijàti ẹ púrúfù gbogbo àwọn ayé ràn gbàgbé má jẹ́ kéèyàn kan máa dẹ́rù bà ẹ́ má jẹ́ kéèyàn kan máa sọ fún ẹ yí pé ẹ tó bá ti eh ẹ má lọ ṣe má dá wọn lóhùn má jẹ́ kéèyàn kan máa kì ẹ́ láyà pé má dá wọn lóhùn nítorí ọ̀rọ̀ ọ̀la la ṣe ń pè ẹ́ sáàkíyèsí lọ ṣe kó fọra ẹ mọ́ ah tó o bá fọra ẹ mọ́ wàá rí wípé gan á yìn ẹ́ àmọ́ tó bá kọ̀ tó bá dákẹ́ Wùnmí má jẹ́ káyà ẹja má dákẹ́ bọ́ síta tẹ̀lé wọn gbé Liam kó lọ ṣe DNA test Olódùmarè ọba adániwáyé kò ní jẹ́ kárí gbé sọnù bí ó kì í ṣe bí ọmọ ó dìgbà kan ná ó dàbọ̀ ó dìre. tó ẹ káàbọ̀ ẹ kú àtàárọ̀ ẹ kú òtòtò ní ẹ rí pé tó ọ̀hún dùn ó lárin ni ó ní gbọ́ngbọ́n nú ẹ o bàbá ti ṣèlérí àwa la sọ̀rọ̀ ṣe a kì í ṣe àsọ̀rọ̀ dànù èyí tá a bá ti sọ fún yín dandan ni pé ká mú ṣẹ tó kò ní jù báyìí lọ o kì í pọ̀ kó dùn ṣókí báyìí òun náà lọ́bẹ̀ ogi àmọ́ àwa làwa ò máa wá ẹ̀yin náà làwa ò máa bá ẹ má gbàgbé ẹ máa bá ń láìkè tó kẹ́ ẹ máa bá ń share o bákan náà ẹ máa bá ń subscribe ká lè jọ máa pọ̀ sí nítorí pé wọ́n ní ọmọ yọyọ ní nílẹ̀ aládìí tó títí wá dìgbà míì táwọn jọ máa fojú níjú lórí ìkànnì Wo TV àdìgbò lódòdó ra wọn ni mò ń jẹ́ ìjípò ni mi àwọn àdìtò ọmọ adábàá ọmọlájẹkújẹ lọ́mọ àfọ̀gọ̀ sàárà kú mẹ̀jẹ̀ kú mẹ̀lú kú ìjẹun tó ń ti ní bàbá tèmi lọ́mú lẹ́gùn rí ọ̀tá ọmọ jẹjọ òun fún yín pé ká sùn kájí o. Disclaimer. The information provided by the speaker or presenter on the World TV platform during this broadcast is for general informational purposes only. All information in this broadcast is provided in good faith. However, we make no representation or warranty of any kind expressed or implied regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of the information. The broadcaster of the channel may not and cannot be held accountable for the views, opinions, and comments made by callers during this broadcast. WOTV is a contemporary Nigerian news and entertainment TV program born from the need to fuse the popular indigenous Yoruba culture into the growing entertainment industry of Nigeria and the rest of the world.